ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí sọ wípé kó iṣẹ́ rẹ lé Olúwa lọ́wọ́ a ó láti inú ìwé òwe orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹta ó kà báyìí wípé kó iṣẹ́ rẹ lé olúwa lọ́wọ́ a ó sì fi ìdí ìró inú rẹ kalẹ̀. dáníẹ́lì ti pa iléèwé lílọ tì láti ran màmá rẹ̀ lọ́wọ́ <clears throat> láti máa ta ọjà rẹ̀ kí wọ́n bá lè pèsè oúnjẹ fún ẹbí wọn. Daniel ní àfojúsùn àti ìran láti di ẹni tí ó kàwé di onímọ̀ ẹ̀rọ nígbà tí ó di ẹni ọdún méjìdínlógún ó ní ètò kan ó sì ti fi owó pamọ́ tó bẹ́ẹ̀ tí ó fi lè ra àwọn ìwé àti láti fi orúkọ sílẹ̀ fún ìdánwò àṣekágbá àti girama eléyìí tí ènìyàn lè ṣe láì lọ sí iléèwé tí wọ́n ń pè ní GCE ó pinnu láti kàwé kárakára àti láti lọ sí àwọn ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ eléyìí tí ìjọ wọn gbé kalẹ̀ kí ó sì kọ ìdánwò GCE náà ó gbàdúrà ó sì fi ọ̀nà rẹ̀ lé olúwa lọ́wọ́ ọlọ́run darí rẹ̀ sí àwọn ọ̀rẹ́ àwọn ẹni tí wọ́n ràn lọ́wọ́ láti jẹ́ kí òye ẹ̀kọ́ rẹ̀ kí ó yé ó ṣe àṣeyege nínú ìdánwò GCE náà eléyìí sì mú kí ó rí ètò ìsanwó iléèwé gbà láti ìjọ tí wọ́n ń lọ ó wọ iléèwé gíga fásitì láti kẹ́kọ̀ọ́ gboyè nínú ìmọ̀ ẹ̀rọ ti àwọn ẹni tí ó ń kọ́ ọ̀nà. a rí látinú ibi tí a kà nínú bíbélì lénìí pé kí a máa kó iṣẹ́ wa lé olúwa lọ́wọ́ a ó sì fi ìdí àwọn èrò wa múlẹ̀ eléyìí túmọ̀ sí wípé a nílò lákọ̀ọ́kọ́ láti ní àwọn èrò àti ìlànà ìlànà jẹ́ ọ̀nà tí ó mú ọgbọ́n wá tí ó sì ṣeé ṣe eléyìí tí ènìyàn ní lọ́kàn láti mú kí àwọn àfojúsùn rẹ̀ kí ó di ṣíṣeé ṣe ní àkókò kan eléyìí ní ṣe pẹ̀lú àwọn nǹkan tí ènìyàn ń ṣe ní ìsinsìnyí tí yóò mú ènìyàn tẹ̀síwájú ní agbọn ibi tí ènìyàn ní fojú sùfún ọlọ́run a máa fún wa ní àwọn ìran tí ó tóbi ju ibi tí a wà ní ìsinsìnyí lọ kò sí ẹni tí ó lè ṣe ohunkóhun nípa àìṣe ohun kankan ó nílò láti bẹ̀rẹ̀ ohun kan kí o sì ní ìlànà àti ètò eléyìí tí ó mú ọgbọ́n wá tí ọlọ́run lè fi ìbùkún sí. Si ẹ máa lọ sínú ayé lénìí pẹ̀lú ìpinnu láti gbé àwọn ìgbésẹ̀ eléyìí tí yóò mú ọ tẹ̀síwájú ní àwọn agbọn tí Ọlọ́run ti fi hàn ọ́ ó lè jẹ́ wípé àkókò ti tó fún ọ láti forúkọsílẹ̀ fún ètò ẹ̀kọ́ gíga ni èyí tí o fẹ́ ṣe yẹn tàbí láti ka ìwé kan ní pàtó eléyìí tí ọlọ́run ti ń fi sí ọlọ́kàn láti ṣe àkọsílẹ̀ ètò bí o ṣe fẹ́ bẹ̀rẹ̀ okoòwò tí o fẹ́ ṣe ṣe ohun kan lónìí kí o sì mọ̀ wípé ọlọ́run yóò fi ìbùkún sí àdúrà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àwọn ìran tí ó tóbi ju ibi tí o wà ní ìsinsìnyí lọ léyìí tí o ti fún ọ béèrè lọ́wọ́ ọlọ́run láti fún ọ ní agbára láti mú àwọn ìran náà ṣe ní àkókò wọn gbàdúrà pé kí ó má ṣe sí ìdíwọ́ mọ́ ní orúkọ Jésù àmín àyọkà wa látinú bíbélì lónìí kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan eléyìí túmọ̀ sí wípé bí a ṣe ń ṣe ẹ̀dá Yorùbá yìí ní ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò wọ̀nyí tí bá bẹ̀rẹ̀ sí ní darapọ̀ mọ́ wa láti òní yìí ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májèmú tuntun jálẹ̀ lónìí a ó kà láti inú ìwé iṣẹ́ àwọn apọ́sẹ́lì orí ìkẹtàlá àti orí ìkẹrìnlá ẹ máa bá wa kà lọ. iṣẹ́ àwọn apọ́sẹ́lì orí kẹtàlá àwọn wòlíì àti àwọn olùkọ́ wà nínú ìjọ tí ó wà ní Antioku nínú wọn ni barnaba àti simeoni tí wọ́n ń pè ní adúláwọ̀ wà àti lukiosi ara kireni àti manieni tí wọ́n jọ tọ́ dàgbà pẹ̀lú ẹrọ́dù baálẹ̀ àti saulu bí wọ́n ti ń jọ ń sin olúwa tí wọ́n ń gbààwẹ̀ ẹ̀mí mímọ́ sọ fún wọn pé. ẹ ya barnaba àti saulu sọ́tọ̀ fún mi fún iṣẹ́ pàtàkì kan tí mo ti pè wọ́n fún. lẹ́yìn tí wọ́n ti gbààwẹ̀ tí wọ́n sì gbàdúrà wọ́n gbé ọwọ́ lé wọn lórí wọ́n sì ní kí wọ́n máa lọ. lẹ́yìn tí ẹ̀mí mímọ́ ti fi iṣẹ́ lé àwọn méjèèjì lọ́wọ́ wọ́n lọ sí Silisia láti ibẹ̀ wọ́n wọ ọkọ̀ ojú omi lọ sí Kipru nígbà tí wọ́n dé Sálámì wọ́n wàásù ọ̀rọ̀ Ọlọ́run nínú àwọn ilé ìpàdé àwọn Júù wọ́n mú Jòhánù lọ́wọ́ kí wọ́n lè máa rí i rán níṣẹ́ wọ́n la erékùṣù náà kọjá wọ́n dé Páfọ́sì níbẹ̀ ni wọ́n rí ọkùnrin júù kan tí ó ń pidán tí ó fi ń tú àwọn ènìyàn jẹ orúkọ rẹ̀ ń jẹ́ bá jésù ọkùnrin yìí ṣiṣẹ́ lọ́dọ̀ gómìnà ilẹ̀ náà tí ń jẹ́ sigio paul gómìnà yìí jẹ́ olóyè ènìyàn ó ránṣẹ́ pé bánábà àti sọ́ọ̀lù nítorí ó fẹ́ gbọ́ ọlọ́run ṣùgbọ́n elimase tí ìtumọ̀ orúkọ rẹ̀ ń jẹ́ onídán takò wọ́n ó ń wá ọ̀nà láti yí ọkàn gómìnà padà kúrò nínú ìgbàgbọ́ ẹ̀mí mímọ́ bá gbé sọ́ọ̀lù tí a ń pè ní pọ́ọ̀lù ó tẹjú mọ́ onídánà ó ní. ìwọ yìí tí o jẹ́ kìkì oríṣiríṣi ẹ̀tàn àti ìwà burúkú ìwọ ọmọ èṣù yìí ọ̀tá gbogbo nǹkan tí ó dára o kò ní yé yí ọ̀nà òtítọ́ olúwa po ọwọ́ olúwa tẹ̀ ọ́ ní ìsinsìnyí ojú rẹ yóò fọ́ o kò ní lè rí oòrùn fún ìgbà kan lójú kan náà ìkúùkù dúdú dàbò ó ń bá ń ta rárá ó ń wá ẹni tí yóò fà á lọ́wọ́ kiri nígbà tí gómìnà rí ohun tí ó ṣẹlẹ̀ ó gbàgbọ́ nítorí pé ẹ̀kọ́ nípa olúwa yà á lẹ́nu nígbà tí Pọ́ọ̀lù àti àwọn ẹlẹgbẹ́ rẹ̀ kúrò ní Páfọ́sì wọ́n wọ ọkọ̀ ojú omi lọ sí ìlú Pẹ́gà ní ilẹ̀ Pamfilia Jòhánù fi wọ́n sílẹ̀ níbẹ̀ ó padà lọ sí Jerúsálẹ́mù wọ́n la ilẹ̀ náà kọjá láti pẹ́gà títí wọ́n fi dé ìlú antioku lẹ́bàá ilẹ̀ pásídíà wọ́n lọ sí ilé ìpàdé àwọn júù ní ọjọ́ ìsinmi wọ́n bá jókòó lẹ́yìn tí wọ́n ti ka ìwé mímọ́ láti inú ìwé òfin mósè àti ìwé àwọn wòlíì àwọn olóyè ilé ìpàdé àwọn júù sọ fún wọn pé. ẹ̀yin arákùnrin bí ẹ bá ní ọ̀rọ̀ ìyànjú fún àwọn ènìyàn ẹ sọ. ni paul bá dìde ó gbé ọwọ́ sókè ó ní ẹ̀yin ọmọ Ísírẹ́lì àti ẹ̀yin tí ẹ̀ ń sin Ọlọ́run wa ẹ fetí sílẹ̀ Ọlọ́run àwọn ènìyàn yìí ènìyàn Ísírẹ́lì ní àwọn baba wa nígbà tí wọ́n ń gbé ilẹ̀ Egypt bíi àlejò Ọlọ́run sọ wọ́n di ènìyàn ńlá ó fi agbára ńlá rẹ̀ hàn ní ìgbà tí ó mú wọn jáde kúrò ní Egypt fún nǹkan bí ogójì ọdún ni ó fi ń kẹ́ wọn ní aṣálẹ̀ orílẹ̀-èdè méje ni ó parẹ́ ní ilẹ̀ Kénáánì nítorí tiwọn ó sì jẹ́ kí wọ́n jogún ilẹ̀ wọn fún nǹkan bí irinwó ọdún ó lé àádọ́ta lẹ́yìn èyí ó fún wọn ní àwọn adájọ́ títí di àkókò wòlíì Sámúẹ́lì lẹ́yìn náà wọ́n béèrè fún ọba Ọlọ́run bá fún wọn ní Sọ́ọ̀lù ọmọ Kíṣì láti inú ẹ̀yà Bẹ́ńjámínì ó jọba fún ogójì ọdún nígbà tí Ọlọ́run yọ ọ́ lóyè ó gbé dáfídì dìde fún wọn bí ọba ọlọ́run jẹ́rìí sí ìwà rẹ̀ nígbà tí ó sọ pé mo rí i pé dáfídì ọmọ jésè jẹ́ ẹni tí ọkàn mi ń fẹ́ ẹni tí yóò ṣe ohun gbogbo bí mo ti fẹ́ láti inú ìran rẹ̀ ni ọlọ́run ti gbé jésù dìde bí olùgbàlà fún ísírẹ́lì gẹ́gẹ́ bí ó ti ṣe ìlérí kí jésù tó yọjú johannu ti ń wàásù fún gbogbo àwọn ènìyàn ísírẹ́lì pé kí wọ́n ṣe ìrìbọmi bí àmì pé wọ́n ronú pìwàdà nígbà tí Jòhánù fẹ́rẹ̀ dópin iṣẹ́ rẹ̀ ó ní ta ni ẹ rò pé mo jẹ́ èmi kì í ṣe ẹni tí ẹ rò ẹnìkan ń bọ̀ lẹ́yìn mi ẹni tí n kò tó tú okùn bàtà ẹsẹ̀ rẹ̀ ẹ̀yin arákùnrin ìran Abraham àti ẹ̀yin tí ẹ̀ ń sin Ọlọ́run àwa ni a rán iṣẹ́ ìgbàlà yìí sí àwọn tí ó ń gbé Jerusalem àti àwọn olóyè wọn wọn kò mọ ẹni tí Jésù jẹ́ bẹ́ẹ̀ ni ohun tí àwọn wòlíì ń sọ kò yé wọn bí ó tilẹ̀ jẹ́ pé lọ́sọ̀ọ̀sẹ̀ ni wọ́n ń kà á wọ́n mú àkọsílẹ̀ wọn yìí nígbà tí wọ́n dá a lẹ́bi ikú láì jẹ́ pé wọ́n rí ohunkóhun tí ó fi jẹ̀bi ikú wọ́n ní kí Pílátù pa á nígbà tí wọ́n ti parí ohun gbogbo tí ó wà ní àkọsílẹ̀ pé yóò ṣẹlẹ̀ sí i wọ́n sọ̀kalẹ̀ láti orí igi àgbélébùú wọ́n tẹ̀ sínú ibojì ṣùgbọ́n Ọlọ́run jí dìde kúrò nínú òkú fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ni ó fi ara hàn fún àwọn tí wọ́n bá a wá sí Jerusalem láti Galili àwọn ni ẹlẹ́rìí fún gbogbo ènìyàn pé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rí àwa mú ìyìn rere wá fún yín pé ìlérí tí Ọlọ́run ṣe fún àwọn bàbá wa ti ṣẹ fún àwọn ọmọ wa nígbà tí ó jí Jésù dìde gẹ́gẹ́ bí ó ti wà ní àkọsílẹ̀ nínú orin Dáfídì kejì pé ọmọ mi ni ọ́ lónìí yìí ni mo bí ọ ní ti pé ó jí i dìde kúrò nínú òkú tí kò padà sí ipò ìdíbàjẹ́ mọ́ ohun tí ó sọ ni pé èmi yóò fún yín ní ohun tí mo bá dáfídì pinnu bẹ́ẹ̀ ni ó tún sọ níbòmíràn pé o kò ní jẹ́ kí ẹni ọ̀wọ̀ rẹ mọ ìdíbàjẹ́ nítorí nígbà tí dáfídì ti sin ìran tirẹ̀ tán gẹ́gẹ́ bí ète ọlọ́run ó sun oorun ikú ó lọ bá àwọn bàbá rẹ̀ ara rẹ̀ rà nílẹ̀ ṣùgbọ́n ẹni tí ọlọ́run jí dìde kò ní ìrírí ìdíbàjẹ́ nítorí náà ẹ̀yin ará kí ó hàn sí yín pé nítorí ẹni yìí ni a ṣe ń wàásù ìdáríjì ẹ̀ṣẹ̀ fún yín ọpẹ́lọpẹ́ ẹni yìí ni a fi dá gbogbo ẹni tí ó bá gbàgbọ́ láre àwọn tí òfin Mósè kò lè dá láre nítorí náà ẹ ṣọ́ra kí ohun tí a kọ sílẹ̀ nínú ìwé àwọn wòlíì má bàa dé bá yín ẹ wò ó ẹ̀yin ẹlẹ́gàn kí ó yà yín lẹ́nu kí ẹ sì parun nítorí wọn ó ṣe iṣẹ́ kan ní àkókò yín tí ẹ kò ní gbàgbọ́ bí ẹnìkan bá ròyìn rẹ̀ fún yín. bí pọ́ọ̀lù àti bánábà ti ń jáde lọ bẹ́ẹ̀ ni àwọn ènìyàn bẹ̀ wọ́n pé kí wọ́n tún padà wá bá wọn sọ irú ọ̀rọ̀ yìí ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀. nígbà tí ìpàdé túká ọ̀pọ̀lọpọ̀ àwọn júù àti àwọn tí wọ́n ti di ẹlẹ́sìn àwọn júù tẹ̀lé pọ́ọ̀lù àti bánábà àwọn òjíṣẹ́ méjèèjì yìí tún bá wọn sọ̀rọ̀ wọ́n ń gbà wọ́n níyànjú pé kí wọ́n dúró láì yẹsẹ̀ nínú orí ọ̀fẹ́ Ọlọ́run nígbà tí ó di ọjọ́ ìsinmi keje ó fẹ́rẹ̀ jẹ́ pé gbogbo ìlú ni ó péjọ láti gbọ́ ọ̀rọ̀ Olúwa nígbà tí àwọn Júù rí ọ̀pọ̀ ènìyàn owú mú kí inú bí wọn wọ́n bá ń bu ẹnu àtẹ́ lu ohun tí Pọ́ọ̀lù ń sọ wọ́n ń sọ ìsọkúsọ sí wọn Pọ́ọ̀lù àti Bánábà wá fi ìgboyà sọ pé. ẹ̀yin la ní láti kọ́ sọ ọ̀rọ̀ Ọlọ́run fún ṣùgbọ́n nígbà tí ẹ kọ̀ ọ́ tí ẹ kò ka ara yín yẹ fún ìyà ìnípẹ̀kun àwa ń lọ sọ́dọ̀ àwọn tí kìí ṣe Júù nítorí bẹ́ẹ̀ ni Olúwa pa á láṣẹ fún wa nígbà tí ó sọ pé mo ti fi ọ́ ṣe ìmọ́lẹ̀ fún àwọn orílẹ̀-èdè yòókù kí ìgbàlà mi lè dé òpin ilẹ̀ ayé. nígbà tí àwọn tí kìí ṣe Júù gbọ́ inú wọn dùn wọ́n dúpẹ́ fún ọ̀rọ̀ Olúwa gbogbo àwọn tí a ti yàn láti ní ìyè àìnípẹ̀kun bá gbàgbọ́ ọ̀rọ̀ olúwa tàn ká gbogbo ilẹ̀ náà ṣùgbọ́n àwọn júù rú àwọn gbajúmọ̀ obìnrin olùfọkànsìn sókè àti àwọn ènìyàn pàtàkì pàtàkì ní ìlú ni wọ́n bá ń ṣe inúnibíni sí Pọ́ọ̀lù àti Bánábà wọ́n lé wọn jáde kúrò ní agbègbè wọn ni àwọn ọmọ ẹ̀yìn náà bá gbọn eruku ẹsẹ̀ wọn sílẹ̀ bí ẹ̀rí sí àwọn ará ìlú náà wọ́n bá lọ sí Ikoniomu ayọ̀ kún ọkàn àwọn ọmọ ẹ̀yìn Jésù bẹ́ẹ̀ ni ẹ̀mí mímọ́ sì kún inú wọn Ìṣe àwọn àpọ́stélì orí kẹrìnlá. Nígbà tí wọ́n dé Ikoníómù, wọ́n lọ sí ilé ìpàdé àwọn Júù gẹ́gẹ́ bí ìṣe wọn. Wọ́n sọ̀rọ̀ tó bẹ́ẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn Júù àti àwọn Gíríkì fi gba Jésù gbọ́. Àwọn Júù tí kò gbà pé Jésù ni Mèsáyà wá gbin èrò burúkú sí ọkà àwọn tí kìí ṣe Júù. Wọ́n ru wọ́n sókè sí àwọn onígbàgbọ́. Pọ́ọ̀lù àti Bánábà pẹ́ níbẹ̀ wọ́n ń sọ̀rọ̀ ní gbangba ẹ̀rù kò sì bà wọ́n nítorí wọ́n gbọ́júlé olúwa tí ó jẹ́rìí sí ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ nípa iṣẹ́ abàmì àti iṣẹ́ ìyanu tí ó ń ti ọwọ́ wọn ṣe ìyapa bẹ́ sáàrin àwọn ènìyàn nínú ìlú àwọn mìíràn faramọ́ àwọn Júù àwọn mìíràn faramọ́ àwọn àpòstélì àwọn Júù àti àwọn tí kìí ṣe Júù pẹ̀lú àwọn ìjòyè wọ́n dábàá láti ṣe wọ́n lọ́ṣẹ́ wọ́n fẹ́ sọ wọ́n ní òkúta pa nígbà tí àwọn àpòstélì mọ̀ wọ́n sá lọ sí lístírà àti dábè ìlú méjì ní lakonia àti àwọn agbègbè wọn wọ́n bá ń wàásù ìyìn rere níbẹ̀ ọkùnrin kan wà ní ìjókòó ní lístírà tí ó yarọ láti ìgbà tí wọ́n ti bí i ni ó ti yarọ kò fi ẹsẹ̀ rẹ̀ rìn rí ọkùnrin yìí fetí sílẹ̀ bí Pọ́ọ̀lù ti ń sọ̀rọ̀ Pọ́ọ̀lù wá tẹjú mọ́ ọ lára ó rí i pé ó ní ìgbàgbọ́ pé wọ́n lè mú òun lára dá ó bá kígbe sókè tó ní. dìde kí o dúró lórí ẹsẹ̀ rẹ bí ènìyàn ni ọkùnrin arọ náà bá fò sókè ó bá ń rìn nígbà tí àwọn ènìyàn rí ohun tí Pọ́ọ̀lù ṣe wọ́n kígbe ní èdè lakonia pé. àwọn òòṣà ti di ènìyàn wọ́n tọ̀ mí wá sáàrin wa. wọ́n pe Bánábà ní Séúsì wọ́n pe Pọ́ọ̀lù ní arímè nítorí òun ní í ṣe ògbìfọ̀ ní òde kí a tó wọ odi ìlú ní tẹ́ḿpìlì sẹ́ùsì wà bàbá olórìṣà sẹ́ùsì bá mú màálù àti òdòdó jìgbìnì òun àti ọ̀pọ̀lọpọ̀ èrò wọ́n ń bọ̀ lẹ́nu odi ìlú níbi tí pẹpẹ sẹ́ùsì wà wọ́n fẹ́ wá bọ wọ́n nígbà tí Bánábà àpọ́stélì àti Pọ́ọ̀lù àpọ́stélì gbọ́ wọ́n fa ìwo wọn ya wọ́n bá pa kúrú mọ́ àwọn èrò wọ́n ń kígbe pé. ẹ̀yin ènìyàn kí ló dé tí ẹ fi ń ṣe irú eléyìí ènìyàn bí yín ni àwa náà à ń wàásù fún yín pé kí ẹ yí padà kúrò nínú àwọn ohun asán wọ̀nyí kí ẹ sin ọlọ́run alààyè ẹni tí ó dá ọ̀run àti ayé àti òkun àti ohun gbogbo tí ó wà nínú wọn. ní ìgbà ayé àwọn tí ó ti kọjá ó jẹ́ kí gbogbo àwọn orílẹ̀-èdè máa ṣe ohun tí ó wù wọ́n síbẹ̀ kò ṣàì fi àmì ara rẹ̀ hàn ó ń ṣe iṣẹ́ rere ó ń rọ òjò fún yín láti ọ̀run ó ń mú èso jáde lásìkò ó ń fún yín ní oúnjẹ ó tún mú inú yín dùn. pẹ̀lú gbogbo ọ̀rọ̀ yìí agbára káká ni wọn kò fi jẹ́ kí àwọn ènìyàn bọ wọ́n ṣùgbọ́n àwọn Júù dé láti Áńtíókù àti Ikoniọmù wọ́n yí ọkàn àwọn ènìyàn padà wọ́n sọ Pọ́ọ̀lù ní òkúta wọ́n sì wọ́ ọ lọ sẹ́yìn odi wọ́n ṣe bí ó ti kú ṣùgbọ́n àwọn onígbàgbọ́ pagbo yí i ká títí ó fi dìde tí ó sì wọ inú ìlú lọ ní ọjọ́ keje ó gbéra lọ sí Dábè pẹ̀lú Bánábà wọ́n wàásù ìrere ní ìlú náà àwọn ènìyàn púpọ̀ sì di onígbàgbọ́ wọ́n bá padà sí Lístíríà àti Kóníómù àti Áńtíókù ní Písídíà wọ́n mú àwọn onígbàgbọ́ lọ́kànlé pé kí wọ́n dúró ṣinṣin nínú ìgbàgbọ́ wọ́n fi ń yé wọn pé kí ènìyàn tó wọ ìjọba Ọlọ́run ó ní láti ní ọ̀pọ̀lọpọ̀ ìṣòro. wọ́n yan àgbà ìjọ fún wọn nínú ìjọ kọ̀ọ̀kan nígbà tí wọ́n ti gbàdúrà tí wọ́n sì ti gba àwẹ̀ wọ́n fi wọ́n lé ọwọ́ Olúwa tí wọ́n gbẹ́kẹ̀ wọn lé wọ́n wá gba Pisidia kọjá lọ sí Pamfilia nígbà tí wọ́n ti wàásù yìn wọ́n lọ sébùté ní atalia wọ́n wọ ọkọ̀ ojú omi láti ibẹ̀ lọ sí antioku ní syria níbi tí wọ́n ti kọ́ fi wọ́n sábẹ́ ojúrere ọlọ́run fún iṣẹ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ parí nígbà tí wọ́n dé ibẹ̀ wọ́n pe gbogbo ìjọ jọ wọ́n ròyìn ohun gbogbo tí ọlọ́run tọwọ́ wọn ṣe àti bí ọlọ́run ti ṣínà fún àwọn tí kìí ṣe júù láti gbàgbọ́ wọ́n dúró níbẹ̀ lọ́dọ̀ àwọn onígbàgbọ́ fún ìgbà pípẹ́. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí ká sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.